واجو لا سوا بارون نكرا ما تادي حديث في يوم القلاوي ومن هذه في هي الحديث الخمسون عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال أجمع الله من قوم يدخلون الجنة بالسلاسل أخرجه البخاري حديثه أبا أقول لا من المستوى فرحكم على المسلمين هناك مثال يقول níbi ọlọ́wọ́ bá ní tọ́lá lórí àwọn ọwọ́ ẹ̀. Fànábì ni Ájìbà nǹkan omi. Ọlọ́run àlejò ọlá ó sì mà látara àwọn àjọ kan tó ṣe pé àwọn àjọ yìí yẹ̀rì wọ́n wà tó sì jẹ́ sí wípé lábẹ́ ìgbèkùn ni wọ́n wà tòun ti bí wọ́n ti wà lábẹ́ ìgbèkùn yìí náà wọ́n sì tẹ́fẹ́ ni wọ́n sì wà lùjẹ́ náà yẹn ni àlàyé tí àwọn afáwa ṣe lórí ẹ̀yìn pé wọ́n ní àlàdé ètò yẹ́sùmọ̀l àlùkáàbò yóò sáré fún ma yóò slim. àwọn man yujzabu ila al jaziban ẹ̀rí wọ́n ní ìtumọ̀ sí àdìsí yìí tó kó sínú sálàyé òbí yìí wà ní wípé àwọn àjọ tí ọba àdìsí ọlá tí ó latara mọ̀ látara apá ànábì sọ wa wípé wọ́n wà àlùjànnà tó sì jẹ́ sí wípé wọ́n ni wọ́n láti sì í ó kó àwọn agbègbèrí mi náà sínú lọ́nà wo ó ṣe wípé ó wà lóko bóyá wọ́n mú lẹ́rú eléyìí ìwà ní ìgbèkùn òun ní Islam ó tún wá ń ó wá ànábì ní irú nǹkan yẹn sí ọlọ́run lè mọ̀ púpọ̀ tó pẹ́ nìyí tí ń lo ìgbésí ayé kẹ́ni bọ̀ ìgbésí ayé ìjẹ́ ọ̀tá ọlọ́run ó sì kù díẹ̀ kọjá rẹ̀ láyé lọ́ba ti kẹ́ni lọ́ba lọ yọ ọlọ́run. bákan nínú ìtumọ̀ táwọn bá ní ó ń sàlàyé àdìsí yìí òun lẹ́nu tó ṣe pé. òdodo kọ̀wà lórí ojú ọ̀nà eléyìí tó ti yẹ kéèyàn dúró déédéé nínú ẹ̀sìn gbọ́dọ̀ ẹ̀kọ́ lè máa rẹ̀ ní mùsùlùmí ṣùgbọ́n kò dúró wọ́n wá bẹ̀rẹ̀ sí fà á wọ́n á ti wá sí gbogbo àwọn nǹkan wọ̀nyí fífà tí wọ́n fà á yìí wá gba fífà náà lásìkò tó kù gọ́bẹ́rẹ́ kó lọ jáde láyé irú àwọn yìí gbogbo ẹni àdìsí yìí ẹ̀kọ́ tá a lè kọ́ wípé gbogbo ẹni tí ò bá ti tẹ̀lé nínú lọ́wà nínú àìrí ìtúlẹ̀ àìrí ìdáǹdè tí wọ́n ìdáǹdè ìtúsílẹ̀ òun náà lẹ́nu tó tó wà ní tẹ̀lé tọ́lọ́run àti tọ́lọ́run pa wá ohun òun lò òfin ọlọ́run ó pàtàkì lẹ́mìí rẹ̀ yòfin ayé lọ. táwa ló níbi àsìkò táwa yìí wọ́n pa wá láfẹ́ ó kálukú gbogbo ilé ẹ̀kọ́ kó sọ̀rọ̀ pé òun ká lóko náà ṣe kéde òun ká lóko náà tẹ̀lé mi. eléyìí ti hàn yí pé bá a bá tẹ̀lé ìjìyà lè wá lórí ẹ̀ ẹni ẹ̀ẹ́kẹ́jì wọ́n ti jẹ́ bá máa ń fà á ní tí wọ́n fi ní ká tẹ̀lé òun torí àǹfààní ara wa ni. sọ́lọ́run wá fún wa pẹ́tipẹ́. lórí àwọn ọ̀sẹ̀ ẹ̀kọ́ tó àǹfààní ara tó pọ̀lọpọ̀ kékeré ọlọ́run bá yẹn sọ́lá ṣàlàyé aburú tí bẹ́ẹ̀ ọtí igbó gbogbo àwọn nǹkan gbogbo àwọn yẹn ọlọ́run ti sọ aburú tá a lè para ní tí ò wà kàn bí tó ara náà yẹn ẹ dákun káwọn yẹn ti tẹ̀ tẹbi ṣọ́ọ̀bù ẹ̀ tó sí náà sí náà tí ó sì sínú wípé àbí ẹnìkan wá ń yí tà gbogbo àwọn ọmọ wọ̀nyí ó ń náà tó kó lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀rẹ́ àkọ́kọ́ àyàn sílẹ̀ kọ́nà bẹ́ẹ̀ nígbà bá tó sọ ọ́ sí pé ẹsẹ̀ tẹ́ ó tún lè sọ ọ́dìjà wọn lọ́dún gbogbo owó lọ́wọ́ ìyá rẹ̀ eléyìí jẹ́ káwọn èyí pé àwọn èèyàn ká òfin tọ́lọ́run fún bí òfin táyé látara bẹ́ẹ̀ àdìsíwájú káwọn èyí tó gbogbo tí ò bá ti ka òfin tọ́lọ́run fún. abẹ́ kí lọ́wọ́ àwọn abẹ́ gbèsè náà ló ń tọ̀ wá nígbà tí ń bá gbọ́yé ní àdébì yìí nì. irú bẹ́ẹ̀ wá sí ọlọ́run lé mọ̀ èyí bẹ́ẹ̀ ó sí ọlọ́run lé mọ̀ ó gbé yẹn wà bẹ́ẹ̀ ó wà ní abẹ́ ibi tí wọ́n ti ó padà wá orúkọ ẹni tó wà lábẹ́ wípé inú ìnira náà lọ kò gbèsè sí ayé gbẹdẹmukẹ tòun tí mi ò ní ayé gbẹdẹmukẹ àwọn ìnira wọ̀nyí kò di lọ́wọ́ kọ́mọ̀tì lọ́nà kí làwọn bẹ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí tó sí òní kò sí gbogbo tọ́lọ̀ ti fi náà ti fi yapa àti ọlọ́run ẹlòmíì wá ń bẹ kódà lòmíì bá ti wà yìí ní kò jẹun ta ní àdúrà lọ yìí tètè pé kò mọ́mọ́ bá jẹ orí jẹ́ ọ̀jẹ̀ ni o tòun ti bẹ́ẹ̀ náà ó ti dúdú dé wọn bá ti wá sí náà ó ti bẹ̀rẹ̀ wọn. ọ̀rọ̀ ẹlòmíì lẹ́yìn gbàdúrà mẹ́yìn ó ti jẹ́ kẹ́kẹ́ lẹ́yìn gbàdúrà mẹ́yìn òwò bá rí ju gbogbo ká ní ìdíkó tọ̀ ká àwọn bá ti ti báyìí o àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè láti pẹ́ kó wọ́n ti ní àwọn owó kẹta ti fún ká ló fún ẹ̀yìn àbúrò àti ìgbèrè tí ó jẹ tí ó jẹ mùsùlùmí nàìjíríà náà wà torí pé kò bẹ́ẹ̀ lọ́nà kankan tó fi lẹ́nu balẹ̀ tòun ti bẹ́ẹ̀ wọn ò bá ìdílé tí yẹn wà láàrin ọdún kan ẹlòmíì tí ó jẹ ìwọ kọ̀pá kọ̀pọ̀ kọ̀pá láyà rárá láàrin ọdún kan ẹlòmíì sì ní tọ́ba ní kámá jáde lẹ́nu kámá jáde lọ́la pa kódà lẹ́nu òní nìkan tí ọba jáde lónìí ọ̀la yóò lè inú olè yóò lè tòun ti bẹ́ẹ̀ gbogbo ti ayé bẹ́ẹ̀ tó ṣe wípé ìyẹn ọ̀wá sí lọ́wọ́ kọ́mọ́sì àwọn ìbí ní wọ́ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ó ti torí ìdí eléyìí àdìsí yìí náà ẹ̀kọ́ta arúgbó ń bẹ̀rẹ̀ pé ó túwé bọ́nà ọba àdìsí ọlá ó ti láàánú wa sí ẹlẹ́ẹ̀kejì ó sì tó kálukú wa náà sáfìyèsí pé gbogbo situation tó ká lé wa o pásámọ́jẹ kí ọ̀rọ̀ ọbọ mọ́ wa lọ́wọ́ kámọ́jẹ kí kíni kámọ́jẹ kí ọ̀rọ̀ ọbọ mọ́ wa lọ́wọ́ turupele yìí náà ni ìmọ̀tọ́lọ́ náà ń pè bẹ́ẹ̀ náà ni gbogbo bí ayé wọn àtìlẹ́yìn ẹ̀ náà wọn àlìjẹ́nà abẹ́rẹ́ ọ̀pọ̀ náà wọn kọjá títí àlìjẹ́nà kọ́ wọn wà lọ́wọ́ àtúnṣe àìsùnbẹ̀rẹ̀ ọlọ́run àgbáyé tá a wà lásìkò yìí ọlọ́run mọ́tà tó ọlọ́kọ̀ balẹ̀ ńbẹ o ọlọ́run mọ́tà àmú wa o ọlọ́run mọ́tà làwa níbi ìdààmú ọlọ́run mọ́tà làwa níbi ìdààmú ọlọ́run làwa níbi àìsàn ọlọ́run làwa níbi wàhálà làwa níbi jíjẹ́ fìtínà ìlànà kọkànlá àwọn ọ̀rọ̀ اللهم خلصنا من هذه الفتن اللهم ارحمنا واغفر لنا اللهم إنا نعوذ بك من جاد البلاء ورد الشقاء وسوء القضاء وشماتة الأعداء اللهم إنا نعوذ بك من البرق والجنون والجذام ومن سيء الأسقام سبحان ربك رب العزة عما يقول وسلام على المرسلين الحمد لله رب العالمين